lọ́kùnrin lóbìnrin ní ìlú Ìbàràpá tiwa akíwa lọ́mọdé lágbà akíso nílé akáyètò akígbogbo èyí ọ̀sẹ̀ kù nílùú ayẹyẹ ẹ̀kú dédé àsìkò. Ìròyìn ayọ̀ ti orílẹ̀-èdè gómìnira ti Yorùbá nation la mú sẹ́yìn wá. Wọ́n ní bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Bóbìnrin bá wá jẹ́ kú bọ́dọ̀ àjẹ́ wípé ikú ti kú pa kìí ń bẹ nílé wọn ni tó ṣe ó ṣe bí òun ẹ̀yìn àgbà. Nítorí pé kí ìrọ̀rùn ó lè dé kálá kí ara ó lè rọ tẹrú tọmọ. Òun ni orílẹ̀-èdè olómìnira Yorùbá ṣe gbọ́dọ̀ wáyé. Nítorí pé ìyà tí ìran Yorùbá jẹ ó ti tó gẹ́ ó yẹ kó dópin wàhálà tí ìran Yorùbá kojú tí bàbá yìí ṣe yóò dáa. Ibi ìṣáná kí èso òògùn. Wọ́n ní ká ti di ìṣáná kí èso òògùn. Wípé náà lógun. ẹ̀rí gẹ́gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn wa kò sí olóṣèlú kankan tó jáde kò sí olóṣèlú kankan tó sọ pé ó tó gẹ́ àwọn afúnra wa la máa gbára wa nínú wàhálà nínú bìlísì nínú ìdààmú bẹ́ẹ̀ ni àwa la máa gbára wa sílẹ̀ lọ́wọ́ ajínigbé lọ́wọ́ àwọn apanijayé lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú tí wọ́n gbé àwọn lórí. wọ́n làwọn fi sọ pé Yorùbá nation náà. làwọn fi sọ pé Yorùbá ní ṣùgbọ́n kúrò. Gbogbo àwọn tá à ń gba flag ẹjẹ́ ká mú dání ẹjẹ́ ká mú dání bá ṣe ń gba flag yẹn ẹjẹ́ ká mú dání ká máa nà sókè wípé Yorùbá nation now. Yorùbá nation no going back Yorùbá nation no going back ẹ̀yin èèyàn ẹ máa bọ̀ ẹ súnmọ́ wa ẹ wá pàdé bàbá wa tí fi máa wílẹ̀ Yorùbá bàbá náà bá wa sọ̀rọ̀ bàbá ti wà pẹ̀lú wa bàbá wa ti bára pẹ̀lú ilé ìsọdẹ pé kájé ṣúlì máa mi ilẹ̀ Yorùbá wọ́n ti wà pẹ̀lú wa ń bí bàbá máa bára sọ̀rọ̀ gbogbo ẹjọ́ ká súnmọ́ra jẹ́ ká súnmọ́ wa ẹ súnmọ́ wa ẹ súnmọ́ wa ẹ súnmọ́ wa Yorùbá nation now no going back tẹ́ ẹ bá ti gbà á má kúrò ẹ dúró ibi ìlú ẹ dúró ẹ má kúrò ẹ gba acción. ẹlẹ́ni ò Yorùbá nation now no going nation. Yorùbá nation la fẹ́ Yorùbá nation ló lè ṣe é pariwo ara wípé Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. ànábì lọ yàn yìí ah, ẹ̀sùn wọn bí a ah, ní pápá ìpè bí. ó yẹ fi ẹ mú ẹ mú ẹ máa lọ. Yorùbá ànábì. wọ́n ní kẹgbẹ́ kúrò. sallallahu alaihi wa sallam allahumma salli ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi sábà tó fi kámẹ́rà lọ́dọ̀ tó kámẹ́rà lẹ́yìn. wọ́n ti á bì í. وسلم وسلم اللهم صل اللهم صل على سيدنا محمد Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. Wa ala alihi. Wa ala alihi. Wa sihadihi. Wa sihadihi. Wa salli. Wa salli. A ní kó máa wá sí o. Aṣẹ́. A ní kó máa wá sí o. Àmì. Àtàjìrì láàmú àtà o. Àmì. A ní sàmúláyé Ìdí tó mú ọjọ́ bí lónìí. Nílùú Màyá ọlọ́run níjọ́ parẹ́. àmì àwọn gbòòrò wọ́n ti ń jí wa gbé tipẹ́. àwọn fúlàní wọ́n ti ń jí wa gbé tipẹ́. ọ̀nà wo la fẹ́ fi gbára wa lẹ̀ táàbí ní ní ogun ẹ̀yìn mọ́ nílẹ̀ Yorùbá ìtọ́ba kan ìlú òkè òkun ọkàn ìlú Ọ̀yọ́ ìtọ́ba kan ìlú Ọ̀yọ́ ọkàn ilẹ̀ Yorùbá ìtọ́ba kan ilẹ̀ Yorùbá ọkọ̀ gbogbo Nàìjíríà ọ̀nà tá a fẹ́ gbé gbà tá a fi ní ṣọ́ọ̀tì láàrin ara wa òun ni wípé ìrìn àjò wa láàrin nílẹ̀ Yorùbá ó ti di ewu kò sẹ́ni tó lè jáde ńlé láago mẹ́jọ alẹ́ tó lọ fẹ́ dé lùkọ́ ó ti dìbẹ̀rù tó kálukú tá à ń bẹ̀rù kò jẹ́ ó ní ìfọ̀kànbalẹ̀ fún wa mọ́ láti máa rìn gbogbo òrìta fẹ́ máa rìn ìdí rèé tá a fi wá gbéra yí pé ìjọba Yorùbá nation wa tá a fẹ́ fi dájú nínú ìlú yìí tí ò fi ní sí pé wọ́n máa jí wa gbé mọ́ ẹni tí ìtajà ṣọ́ọ̀bù látàárọ̀ tọ́wọ́ apáwó táwọn kan wá dènà dé lójú ọ̀nà tí a gba gbogbo owó ẹ̀ tó tún rẹ́pù ẹ̀ kí ni ẹ̀san òun èyí tẹ́ bá sì rí mú nínú àwọn òró yìí àbí Fúlàní yìí tẹ́ bá rí mú àwọn ọlọ́pàá ò fi lẹ̀ ó lọ́ máa lọ ni. tó bóòlù la ṣe fẹ́ dópin ìwà àbàjẹ́ nílùú ìlú wa bóòlù la ṣe fẹ́ dópin ìwà ìkà nílùú ìlú wa àfi kí a ní òmìnira Yorùbá nation òun ló gbé wa lóye o gbogbo wa ẹja náà wọ báyìí. Yorùbá nation. ẹja náà wọ báyìí. lórí ẹ̀jẹ̀ àṣìá yẹn sókè o. ẹ̀ nà àṣìá wa sókè. ẹjẹ́ ká nà àṣìá wa sókè o jòdè dáadáa. ẹ máa ṣe ayé sókè ẹ bá mi fún àwọn èèyàn tó yí pé wọ́n ti wáyé ní àsíá. ẹ fún àwọn obìnrin tí ò tí ì lè. gbogbo ẹni tí èèyàn ti lè ṣe wọn wọn dìbò tí wọn gba àsíá yìí ẹ máa sókè. ẹ má ti aláṣọ ọ̀gbìn ní kájẹ́ ní ṣọ́ọ̀tì o. ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn tí ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá láti máa jáde irọ́ ni àwọn olóṣèlú irọ́ ni wọ́n pa o wọn ò ní ṣe kínní kan àti PDP àti APC irọ́ ni wọ́n pa ìyá jẹ wọ́n ojúmọ́ ráìsì ó ti di forty thousand naira sẹ́kù ó di wọ́n. bí o bá lọ ṣe òfin àṣìyí yóò ní thirty thousand naira lọ́wọ́. yìí olùgbé ẹ jẹ́ ká tẹ́wọ́ àdúrà òní ni jímọ̀ gbogbo wọn tó ń bọ̀ mí lọ́wọ́ máa ṣe àmì sọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ tí ó tò yóò sì mọ̀ tò ẹ sàmí ọ̀rọ̀ tí ó yóò sì mọ̀ tò òní dààmú mọ́ ọkọ òní ọmọ. Hallelujah. Mm. Thank you. ọ̀làdẹ̀tàn ìgbà tí ìgbà wé òsàn lọ́dọ̀ ṣàtìyá ọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀ ni ọ̀làdẹ̀tàn. ẹ̀ka wáyé ẹ wá kẹ̀yìn ọmọ báyìí ẹ má lọ sí mi o ẹ̀yin ọmọ gbogbo ọ̀tá rẹ tí ń dìtẹ̀ mọ ṣọ́ọ̀bù tí ò fẹ́ kọ́ ọ̀ka gbogbo tó dọ̀bà ti gbà nínú ẹgbẹ́ yìí. Ẹni bá dákọ́ tó bá mi jẹ́ pé mi yìí ló ń mú tó lára ẹ̀ lórí sí mi. Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Yorùbá nation. Ó tó ọmọ ìlú Mọ̀yá. Amen. Thank you. got your leg. gbé lókè yìí. iphone tó ń tàwọn yọ níbí yìí ó wà ní apẹta o. Àìsòkè yóò ṣe dáadáa. Bọ́yá bọ́lá ni o. Ọ̀rẹ́ mi yóò. Àgbẹ̀ òye wà bí àgbẹ̀tẹ́lẹ̀ wà láàrin wa ẹgbẹ́ ètò ilé ìpadà o. Tó bá dúró fún yín. Tó bá dúró fún yín. Àwọn olè inú ọjà. Ẹ mú ọ̀sán náà padà wá sí ìfún Tó o bá fẹ́ dùn, wọ́n ẹgbẹ́ fún ìdánilẹ́padà kóńgò yọ lápò dá padà kì í ṣe ohun tó lè gbé yá o dá padà o tó o bá fẹ́ gbòkú dá padà. Kóńgò yọ lápò dá padà fóònù tó yọ dá padà fóònù tó yọ dá padà.